eh ọlọ́gbà alálìkìyàmá ìrọ̀ ah, o ní ah, eh, a bá wí fún ọ lónìí bọ́ ní orí lára ọdá ní ah, sọ́ọ̀sá ní gbà láyé eh eh ibi abára wa dé ní eh, àwọn sẹ́jù ẹ̀ eh, àìmọ̀ká ẹsẹ̀wọ̀n imam àìmọ̀ká ẹlákùn ẹmọ̀ rán àwọn èèyàn létí alìkìyàmá bọ́lọ̀ ti rán wa létí torí ti wá ní ọlọ́run sọ àwọn ìyà tẹ́yìn olè ẹ́bà ìmájìn rẹ̀ ọlọ́run sọ ń bí áyà kan pé kúlàmà nádìjá àfá nàíjí kúlàmà nádìjá jùlúdù hún bàdàlnáhùn jùlúdàn gọ́yọ̀rọ̀ ha líyẹ zúkú láàzá mi rẹ̀ ni ó lè fírú yà báhùn jẹyàn láyé yàn olúwa láwọn kan jẹyàn náà yọ́ wàá jó gbogbo skin wọn kan eegun ṣe mọ̀ pé èyàn ó pè ńgbà tí ò sí tí ó dòmọ́ olówó ní àwà tún refresh ẹ̀ we will provide for them another fresh skin to start afresh ìyá continuous ojókin igun ọlọ́run wa ní kan màláìkò tún replace another yọ́wà bígbà tó ẹ̀sẹ̀ tún sẹ́mọ̀ pé bí àyẹn ńgbàtẹ́ ọ̀ráhùn fresh sẹ́mọ̀ pé yóò le bí ọ̀rá bá ti ń tẹ́jú gbogbo gíní tí ọmọ ó tún wá bẹ̀rẹ̀ yọ́ wà máa bẹ̀rẹ̀ lọ́báhùn àwọn èèyàn ma ti ń jáàlì kìyàmà wàláì from my literal experience in interacting with nigerians wọ́n ma alìkìyàmà o òun náà mo ní tí ìbá ìpéyàn ò ma alìkìyàmà <laughs> a mọ̀ wá dá sàkásà láàrin wa ìyá kan wà pé àwọn ọmọ ẹ̀kalẹ̀ ẹ̀yìn ìyá rẹ mọ́ sí bẹ́ o ẹ̀yìn bàbá wa náà mọ́ sí bẹ́ o pé dákun òun lọ bí bẹ́ríà ceremony bàbá kìníkan jò ní ah, àwọn ọmọ ẹ̀ẹ́dàn kan wò torí náà tóun náà bá kú àgbà lóhun ohun ti dàgbà kẹsẹ káyọ gbọ́ kọrùn ọmọ mọ́lọ ọ̀rá láì mọ̀kan <laughs> kí lọ kàárọ̀ ọ̀run bí dáundáun tẹ́yìn ṣe láyé yẹn jẹ́ tún júwe ọ̀run fún ọ àti júwe inú alkùnrà ní jẹ́ júwe fún ọ̀nà àdízi ìyá ńlá wa aisha radiyallahu ta'ala anha ọlọ́gbà àdízi wa ọlá nẹ́bí ń ròyìn bá ti dìde ń jọ gbẹ̀ndẹ̀ alkiyama sallallahu sallallahu ara ròyìn tá nẹ́bí ròyìn ni pé ó ń kálukú dìde hufat ìyànlá wa aisha sẹ́mọ̀ gẹ́gẹ́ bí obìnrin ọmọlúàbí tí ọmọlúàbí sí wà lára ẹgbẹ́ kí ni yàwà aisha wí fún ànẹ́bìnjọ́ ah ya rasulallah annisa uwar rijal yan bóró báàbóhùn ilẹ̀ báàb ah anẹ́bí sí atọkùnrin atọbìnrin wọ́n mọ́ awúra wọn eh, ẹgbẹ́ kí ni ànẹ́bì wípé ya aisha al'amuru akbaru min zaak tí ó sẹlẹ̀ ń jọ́nà tayọ yíhun ta ní ó rojú gbọ́n rí owó ẹnìkan àṣẹ́yàn ráyè nílọ yọjú òhóró àṣọ ráyè ò dìlẹ̀ ní kọ́dẹ̀ lòmíì fẹ́ lè máa lọ yọjú wo léwẹ̀ níbi mental problem ìyá ńlá wa ní ọkùnrin àtòbìnrin wọn ní òhò in tí ó ṣẹlẹ̀ lọ́hun kọjá yíò ẹnìkan tí ẹ̀ ní rántí gbé ẹnìkan ọwọ́ nkankan alìkìyàmánu ẹ̀dàkùn ẹja ma níwà sí wa níjókò wa ẹja wọ́nà tààmà from time to time anẹ́bì òpé gbogbogbà náà ní ká máa rántí alìkìyàmá gbogbo ẹ̀lá anabi kọ́ wa ẹjẹ́ tó kí àdílì kan fún yín tí ó sọ yún fún yẹ́ nìkan pé gbogbogbà ní ọmọ wa rántí alìkìyàmá ọmọ wa jẹ́ nkankan mọ́ wa gbé àwọn sàn rántí alìkìyàmá náà bẹ́ẹ̀ kọ́ ọ̀kan náà àwọn sọ̀hábí annabuwa muhammad sallallahu alaihi wasallam a ń pè ní hanbola ọlọ́nfà àwọn sọ̀hábí annabi sanuwa gbogbo táwọ̀ bá máa dàmú pé kí ni solution kí làbáyọ wọ́n ti dọkumẹ́ntì gbogbo ẹ̀ òní gbogbo ẹni tí ń bá ń fẹnú ba ọ̀kan náà àwọn sọ̀hábí annabi tí ọba túbá ìbínú ọlọ́run bọ̀ wá bá o ọlọ́mọ bínú sí wa o hanbola ń jọ náà ọkàn dílógigi ni àwọn èèyàn bá rí pé ń sunkún kí ló dé ìsànsunkún nígbà wọn wá bí bí bí bí ẹgbẹ́ kí lè sì tí hanbọ́là wíjọ́ náà ní àà náà fakọ̀ hanbọ́là náà fakọ̀ àà àsọ́hun hanbọ́là mọ̀náfì kí lòun mọ̀náfì kí lòun òun discover ara òun bẹ́ẹ̀ pé mọ̀náfì kí lòun kí lọ sọ ọ́ di mọ̀náfì kí hanbọ́là ní òun àṣẹ́sì ara òun a short while ago ń wà wájú ànẹ́bì sọ̀lọ̀sọ̀lọ̀ bóun bá wà wájú ànẹ́bì bí ti máa rí nánu bí ìgbà tó se pé bẹ́yẹ bá fò lé tó bà lórí òun kò ní mọ̀ pé èèyàn ni òun bà lórí ẹ̀ àmọ́ wọn mọ́ ti ìdélé ni bóun bá ti ráwọn ìyàwó tó ń ráwọn ọmọ tó ń ráwọn ọba tó gbàgbé ẹni ọba rí òun yọ̀gá ẹ̀wọ̀ àńdọ́là tó ká gúgúgúgú nísìnyí ní ọdọ̀ ànẹ́bì òun náà ní tó ń ṣe fàájì pẹ̀lú àwọn ìyàwó àwọn ọmọ rẹ̀ ní fàájì àláàlì ni ó ẹni ní à ìwọ nìkan kọ́ wọ́n bá pẹ́ ń tí ó di mọ̀láfíkì sínú ìmọ̀ ẹ̀sẹ̀ nínà o èmi náà mẹ́ǹtẹ́ ni irú pọ́ṣọ̀ mi lọ́dọ̀ ànẹ́bí gbogbo gbàbáhùn náà o bẹ́mi náà bá délé mi bá bẹ̀rẹ̀ àwàdà pẹ̀lú àwọn ìyàwó mi àwọn ọmọ mi dákùnjá jọ lọ bá ànẹ́bí sọ̀rọ̀ níjọ́ òun lànẹ́bí fọ́rọ̀ olówó ebe ó fi sàánú wá kò sí dàmú àfẹ́ni tí ọba wádìí nípa ìsìláàmù kò sí dàmú ó gbẹ̀ ló ti yanjú níjọ́ òun lànẹ́bí sọ pé àà èsè mọ̀nẹ́fìkì hambola ìnàhà sáàtún wà sáà ìnàhà sáàtún wà sáà bọ́lọ̀ ti dá yín náà nù mi òun náà ẹ̀sì àwọn àgbàkan bẹ́ẹ̀ tí ń rí lọ́dọ̀ àwọn ìyàwó yí lọ́dọ̀ àwọn ọmọ ẹ̀yìn tẹ́ ń gbádùn ayé yíhun ẹ̀rí bẹ́ẹ̀ náà ibi àdánwò ti dí ni pé ká fi gbogbo ayé gbádùn ká mọ̀ rántí pégbà kan láàmà rántí alìkìyàmà àtọ́lọ́hun níta ń wínú o ẹ̀jẹ̀ awọ́ náà kọ́mọ̀ pé gbogbo gbà à ní rántí pé ibì kan là ń lọ ibì kan là ń lọ o àfẹni tí ọba wáyé ní ò nílò alìkìyàmà ọlọ́nkọjá sin náà ọba pẹ́ torí náà torí àsìkò fáktọ̀ kan náà láti ń sọ òun ní kíyàn ọ́ tréní ààrẹ láti máa ní in tí ó máa dẹ́rù ọlọ́run bọ́ àwá fún ilé examples wọ́n náà lè tún ronú nǹkan mi pé yọ dẹ́rù ọlọ́run bà mí yọ dẹ́rù ọlọ́run bà mí a ní ìdí ẹ̀ èyí ò ní ọjà máa wà nínú ìjọ pé é ọlọ́run wò mí o ọlọ́run rí mi nínú tí ó yẹ kéyàn ó ní nípa ìbẹ̀rù yìí ṣẹ́rí tí ń mú ọ̀pọ̀lọpọ̀ èèyàn pàtàkì jùlọ àbòsí ọmọ ànábì adama sọmọ ànábì adama à ń sàbòsí sọ́lọ́n à ń sàbòsí orí ara wa ẹlòmí ń bo orí ara ẹ̀ sí àtún wá ń sàbòsí fọ́mọ làkejì wa kẹrin alhamdulillah àwọn chairman wọ́n mention eh, some examples lẹ́ẹ̀kan ẹni ẹjọ́ da business pọ̀ ẹni ó kówó sí ọlọ́wọ́ ẹni tí ó pé ní à ọmọ èèyàn ọ̀bẹ̀rù ọlọ́run ẹjọ́jọ́ rẹ̀ ẹjọ́ ń dáwó yín pọ̀ ọlọ́run sì tètè móhun lọ sẹ́wọ̀ kù ẹ́ o sì rí ìwọn as an advantage pé èmi mo ní gbogbo ẹ̀mọ́ kan mọ́ employer tẹ́lẹ̀ náà ni o ah o sì mọ̀ pé partner rẹ̀ ni kọ́dà bóyá òun ló ní the higher share of the capital àbí ọ̀gá sọmọ ẹsẹ́ ọkọ síyàwó olórí sẹ́ni tí ń bẹ lẹ́yìn in tí ma mú ọmọ èèyàn ara tí ma jẹ́ ká sàbò sí ara wa òun náà ni pé bí n bá ṣe kò lè mú mi gbogbo ẹni tí ń sàbò sí kí ló kí láyà débẹ̀ kí ni ó se kọ́dẹ̀ lómi ń bu ọmọ tó bí sí ọlọ́run ní fojú fò náà o pé kí ni ó se after ìmí mo bí <laughs> àbí àwọn ìyàwó ọlọ́run ní jáwò orí bẹ́ẹ̀ lọ́kọ́ kò ní jẹ́ iná sàgbákò orí ẹ̀ pé kò síbi tọ́ lọ <laughs> àmọ́ ní gbádùn lè yìí má ọkọ̀ mi ń sọ bẹ́ẹ̀ fún yàwó ẹ̀ ọlọ́run wọ o ọlọ́run rí ọ o kò sí ọjọ́ tí obìnrin mi ò sunkún lé ọkọ rẹ̀ níjọ́ tí ọba sunkún bọ́yájọ́ ọdún kí ní gbọ́ ma nẹ́bí aláyà ẹgbẹ́ ọmọ nẹ́bí adámà láyà sí gbogbo eléyìí o ní pé mo jù ọ lọ ò lè mú mi ó yẹ ká máa rárá wa léjí pé ẹnìkan bẹ lókè jù wa tóun náà lè mú àwa ara tí máa ọlọ́mbà ẹni lójú ayé annabuwa muhammad sallallahu alaihi àwọn sọ̀hábí annabi ní ẹ̀rú tẹ́mọ̀ tí ń was like a property bí gbàtẹ́yàn gbé mọ́tò tó lò bó ti wù tí ẹnìkan bíyàn gbé ẹmọ́ ń lo mọ́tò yìí púpọ̀ <laughs> kò ní pé òun jẹ tí <laughs> ó gbé àlẹ́jẹ́ ẹmọ́ ń lo mọ́tò yìí púpọ̀ kí n jẹ ẹbí mọ́tò mi ní bẹ̀rù ti rí nù nítọ́ bá wu èèyàn ní ma fi ẹ̀rú ṣe kọ́dà nà mọ́tò rẹ ni pé ebó ń lo nìkẹ́ arákùnrin yìí ẹ̀rú rẹ̀ sẹ̀ nínú àwọn sọ̀hábí annabi ẹ̀rú sallallahu alaihi wasallam ọ̀sẹ̀ ọwá nà ní nínà ti pé bọ́bá lè kú kó kú ebóhun náà lòun ní tí ó sẹ́ni tí ó mú sí ìtí ń jẹrú nù kò tó di pé islamu islamu lẹ̀sìn àkọ́kọ́ tọ́kọ́ discourage ma múnilẹ́rú kọ́tẹ̀ tó di pé ìbò annabi sallallahu alaihi wasallam wa ń kọjá lọ ó ń gbọ́ tí èèyàn na èèyàn yáá ọwá ah! wọn lẹ́yìn ẹni yìí kọ́yìn sá annabi sallallahu alaihi wasallam ẹnìkankan ọ̀yà sí yà ní bí ẹrú ẹrú is like beating your property daniel sọ pé nígbà ọwọ́ bá ro <laughs> yóò dákẹ́ ah annabi wa wu annabi wa ń sọ lókèrè ká annabi ó tó débi tó wà sallallahu alaihi wasallam annabi wa ń pé ìtàkìlá bẹ̀rù ọlọ́run o arákùnrin náà gbọ́ inú ti bí kọjá ààlà then it was a strange phenomenon kíyàn ọmọ yí fún yẹn pé bẹ̀rù ọlọ́run ti ń na ẹ̀rú <laughs> kí ní kí láì bẹ̀rù ọlọ́run bí a ń na <laughs> ẹ̀rú kò sì mọ̀pá ànẹ́bì ní ń sọ́rọ̀ sallallahu alayhi wa sallam ànẹ́bì sì ń wé repeatedly bá ànẹ́bì bá gbẹ́sẹ̀ kan ànẹ́bì ń lọ bẹ̀kẹ̀ débẹ̀ bẹ̀rù ọlọ́run lẹ́ẹ̀kan náà gbà tó kú díẹ̀ tá nẹ́bí ó débẹ̀ ọlọ́mbá ní ká nẹ́bí ó wí sẹ́ntẹ́nsì kan anẹ́bí ni lọ́lọ́hù akọ̀dàrù àlẹ́yìká mínkà àlẹ́yìí máa ọlágbàájú lọ ló fi ń se tó ń se yìí ọlọ́run ọba lágbàájú wọ ju agbára tó ní lórí ẹrù yìí lọ ẹ̀kọ́ ńláńlá ni gbọ́nkálukú bá lè máa rántí mọ̀ kápá rẹ̀ kọ̀sẹ́ tí ó bí mi ah, gbogbo ẹni tí ń se àbòsí tí ń sàbúrú àtẹni tí ń se fún ìlú àtẹni tí ń se fún individuals mọ̀ kápá rẹ̀ náà lọ́pọ̀ mẹ́ mo lè ṣe gbé náà ni ànẹ́bì ni mọ̀ o tí wọ́n lágbà ọkápá rẹ̀ mọ̀pọ́lọ́hun tó dá ọ tó dóhun náà agbára tiẹ̀ lórí ìwọ náà bọ́ fẹ́ gbáwọ náà mú

wọ́n wá ń sọ fáà nẹ́bí sọ́lọ̀sọ́lọ̀ pé tó sì orí báyìí náà fọ̀húwà ṣọ́rọ̀n fi sẹ̀bí ilẹ̀lá kọlọ̀wọ̀n ọgbà tútù bá mi pẹ̀lú tí mo fẹ́ se yìí láti mínítì sẹ́kọ́ndì yìí lọ kọ̀ jẹ́ rúmọ́ ìse fríma the point here ni pé gbogbo èyí tó bá ipé tó tì táà fi ń sa ìdá ni mọ̀ kápẹ́ kò lè mú mi ma rántí pẹ́ nìkan bẹ lókè rẹ̀ o tó ipá gbára tiẹ̀ bó náà bá fẹ́ gba ọmú kódò ojú èyí tí wọ́n ń pòpọ̀ lágbára yìí lórí rẹ̀ lọ the second factor ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn kéyàn ó train ààrẹ ọmọ bẹ̀rù ọlọ́run dákun bẹ̀rù ọlọ́run kọ́kọ̀ bẹ̀rù ọlọ́run gbangba ẹ̀ẹ̀kejì alhaya jójú ọlọ́run ọmọ tí ọ ma ti jú bọ́ọ̀bá bẹ̀rù ọlọ́run mo fi ní ẹlòmí ọlọ́run lè ṣe rọrùn kó lè kó mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ bọ́ọ̀bá sì lè kó mẹ́tẹ̀ẹ̀ta wòyí tó bá rọ̀ ọlọ́run náà tàn wí tìjú ọlọ́run kíyàn ó se gíní kò tìjú ọlọ́run ayé alkùnrá nìkan ló wí bẹ́ẹ̀ olúwa ní ẹ̀rí àwọn èèyàn tọ́kàn àwọn lè tí wọ́n ń sẹ lọ́run tí وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا يستخفون من الناس àwọn náà fẹ́ káwọn èèyàn bá wọn bẹ̀ ohun tí wọ́n ń se yíò yastakfuna minanas kò fẹ́ òun náà fẹ́ kí èèyàn bá wọn bẹ̀ àmọ́ wà láà yastakfuna minallah àmójú ọlọ́run ò tí kọ̀kọ́ kọ́lọ́run ọ bá wọn bẹ̀ àbí gbogbo ẹni tí ó fẹ́ ọmọ kan sọ ojú ọ̀nà pé ma bá ń wo bẹ́yàn bá ń bọ́ yẹsàfúnà mínà nurse ń tijú èèyàn kò tijú ọlọ́run ní kọ́ra rẹ bí ó se máa tijú ọlọ́run kọ́dà bẹ́yàn ò sí mbẹ́ kọ́dà bẹ́yàn ò rí ọ inú tí ma múyàn wúwa pé ọlọ́run rí mi ọlọ́run wò mí òun ni kí tìjú kíkójú ọlọ́run ọmọ àtìyàn bó ti ń tijú kọ́dà kó jú bó ti ń tijú káwọn èèyàn wọ́n náà tijú pé áá ah, ọlọ́run wá bá mi ń bí n tí ń se yìí gbogbo ọkọ tí ìyàwó rẹ̀ gba ọmọ ọ̀dọ̀ bí ìyàwó bá ti wá lọ jàbí kàtán tí wọ́n ń se àgbèrè pẹ̀lú ọmọ ọ̀dọ̀ rẹ̀ ẹ̀dàkùn sí ọ̀fẹ́ kẹ́nìkan bá wọn mẹ́ kò ní fẹ́ ọmọ ọmọ ọ̀dọ̀ ọmọ táà ránṣẹ́ ọmọ ọ̀pọ̀lọpọ̀ ní sí dánkan kan bá wọn olónìí ǹjẹ́ bí eléyìí bá ní tìjú tó ní tìjú tójú ọlọ́run tí yọ pàjángbàjàgbà tí torí náà that's another factor gbogbo bí tí wọ́n náà bá ti rí pé ojú ó tì mí dé tí méjì mẹ́ta bá gbọ́ pé èmi mo se nǹkan báyìí àti ah, gbọ́ kí wọ́n gbọ́ pé mi àlájì àti gbọ́ èmi àlájá àti gbọ́ èmi ìmáàmù àti gbọ́ èmi ọmọ àfá àti gbọ́ èmi mùsùlùmí bó ti lè wù kọ́kọ́kọ́ tán tó wọ́n ní kò ní tán títí káàmẹ́ nígbò sùn káàmẹ́ rẹ̀ fi pa ọmọ lára ìtìjú ó lára ẹnìkọ̀ọ̀kan wa a ní àwọn ibì kankan táwọn náà mọ̀ àwọn àhàhà àwọn náà gbọ́dọ̀ àgbọ̀dọ̀ wọn gbọ́dọ̀ bá wa bí irú nǹkan báyìí èé ṣe tó kí àkọlọ́wọ̀n ọbọ̀ mẹ́ tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ní ẹ̀ òun alkùránì ti kìlọ̀ fún wa ní pé yastakfuna minanas ni wọ́n ti jú wọn ọ̀fẹ́ kójú ó ti àwọn lọ́dọ̀ àwọn èèyàn wọn ọ̀fẹ́ kójú ó ti àwọn lọ́dọ̀ àwọn èèyàn bójú bá ti wọn lọ́dọ̀ ọlọ́run kan ẹjá máa ti jú ẹjá máa ti àjójú ọlọ́run ọmọ tì wá kọmọ ìpé àwọn èèyàn àwọn èèyàn inú tí mi bá akramakumullah ní àṣà tí ó dá nílẹ̀ Yorùbá wá ń bí ìkábára wa sódódó ọ̀rọ̀ ẹ̀yìn náà ti experience ẹ̀ imam ẹ̀ẹ́sẹ̀ wá sí fún ọmọ mùsùlùmí àwọn èèyàn à ìtẹ́fẹ́ẹ̀sẹ̀ yìí kódà lápẹjúwe tání ọmọ pé kódà ká máa sòkú nínú ìsìlámù ká sọ òkú di kíni ayẹyẹ kọ̀bálànà musulmi mu anábi ẹsẹ bẹ́ sọ̀lọ̀sọ̀lọ̀ wọ́n ti ń wí ti pẹ́ musulmi náà ti mọ̀ bẹ́ẹ̀ bá wá wí fẹ́ nìkan lónìí yọ́ wà doríkòrò báyìí ah, ẹsẹ̀ ohun prof ẹsẹ̀ ohun ẹgbẹ́ kí ni ánsà àwọn èèyàn ó búyàn ọba sí àwọn èèyàn ó ọba sí àmọ́ bọ́lọ̀ ń bá fẹ́ kó kò sí nǹkankan that's the implication gbogbo ẹni tí òun náà wà convinced kọ́dà náà àwọn ẹ̀yà wa àtọ̀rọ̀ gáfárà sẹ́rin tẹ́ bá ti gbọ́ tí ẹ gbà láàrin ẹ̀yà àtọ́lọ́n tẹ́ ti mọ̀ pé à ah, ntọ́lọ́n fẹ́ ni ìyá mi mọ̀ pé kóbìnrin mùsùlùmí ó múra dáadáa kó lo hijabu lọ́lọ́n kò ní dáùtù sí mọ́ àmọ́ ń wo àwọn àwọn owó àwọn ọ̀rẹ́ yà <laughs> nísìn ah, wọ́n sọ pé mi náà ti di kí wọ́n sọ ọ̀ àbáwọn ọmọ yí obìnrin pé à ah, èmi ní kò jẹ́ káwọn èèyàn ma wá sọ kìíní sí ọmọ tó graduate ẹwọ́n tó kàwé ńgbà ọkà ńkọ́ <laughs> ah. I, I, I must tell you this. Hello, verify it. Go and see professors, heads of universities, vice chancellors ní Saudi Arabia tí wọ́n wà ní full nìkan ọ̀bù wọn. Tí ò dín kankan lọ́wọ́ nínú tí Ọlọ́run ní wọn ó ṣe láyé. Àwọ́lá kan gbáṣẹ̀ tó ní láyé kọ́ mọ́ pé àwọn ọmọ tí ọkà mélòó ló jí kà. gbìyàn bá ti ẹ̀tí ilé ló nìkan bù pó se ìjáàbù rẹ̀ náà ló ló àmọ́ ẹ̀rí ká ma wá pé àwa náà ti gbọ́ ẹ̀bọ̀ tẹ́ mọ̀ <laughs> àwọn èèyàn kan àwọn èèyàn kan ábàbàrà àwọn èèyàn kan àwọn èèyàn kan ọlọ́run ó wì lọ kí ló dé yastafuna minan nas wàlá yastafuna mina lọ wọ́n wífẹ́ lómi náà pé alájí ẹ̀fẹ́ rọgbà ilẹ̀ ànẹ́bì ní rọgbà ó ní àà ní bá ti dán ẹ̀wò ní ìsìn wárò pé mo ti di kíní ni ẹ̀dì kíní ẹ̀dọ̀mọlẹ́yà ànẹ́bì tààrà níhì <laughs> sọ́lọ́lọ́wà tí ó pé ní táwọn èèyàn ó wí òun lọ ga lọ́kàn yí ju kìlọ̀lọ́wọ́ òwì lọ musulmi è bí èèvù báhùn gbogbo tíyàn bá ti gbọ́ tó yé tó mọ̀ pé à ah, wọ́n ti ké fún mi mo ti mọ̀ ah, mo ti lágbára ma ń gbìyànjú rẹ̀ dákun mẹ́jọ jẹ́ pé obstacle to that òun ni àwọn èèyàn ó wí kọ̀dá o ẹlẹ́ẹ̀kejì ta ẹlẹ́ẹ̀kẹta nínú tí alákọ̀ọ́kọ́ mo ní kéèyàn bẹ̀rù ọlọ́run jẹ́rù ọlọ́run ọmọ bọ̀ wọ́n náà tẹ́rù kí wọ́n dákọ ọlọ́run tí mùsùlùmí gbọ́dọ̀ ọgbọ́dọ̀ ṣéèkì rẹ pé ọlọ́run ni wọ́n wí yìí irú ẹni tó ti fẹ́ gbáyàn lójú tí wọ́n kà wá ní The third factor is to love your creator, to like him. Kéyàn fẹ́ràn Ọlọ́run. Inú tí máa jẹ́yàn gbégbé ayé, certainly he sees me. Ká fẹ́ràn Ọlọ́run. Ọ fẹ́ràn Ọlọ́run in what way? Ọmọ Mùsùlùmí ó jòkó yóò ronú pé, ah! So this God is so merciful, is so generous, is so kind ó gbà wá láyé ká máa jẹun for 11 months ó wá ní ká kó ẹnu dúó for only one what form of generosity is this generosity of the highest order yóò wá create kí ni ó create zẹ́mìíyàn ìfẹ́ ọlọ́run pé ah olúwa ò sí opposite ẹ̀ lónìí bẹ́ bá bí ẹlòmíì pé àwẹ́ di kí ló di lónìí 14 tẹ bá sèèsì sọ létí ẹlòmíì pé ǹjẹ́ 12 káwẹ̀ yẹn dà lónìí ah, rọ 14 ni o ó ti sù <laughs> ah, fourteen ni o ẹ mọ́ dáadáa kú dálẹ̀ o <laughs> bó ti rí lójú ẹlòmínú ó ti sú kò appreciate ọlọ́run ní jẹ́bẹ̀ you must appreciate your God Wallah is too kind, very generous, very merciful. Ọ̀dá wa, ó sì ní tóhun ní káwọ wáyé wá ṣe kò jẹ́ orújú wà máa kọlọ́pùtò jẹ́nà wà lè ẹ́nsà ìlà lè àbòdó. Ìtẹ́ mi fẹ́ wá ṣe láyé ní kẹsìn mi, period. In our own common senses, káwà náà ká apply common sense wa tọ́bá ike the purpose of creation is to worship him like he said categorically wà máa kọlọ́pùtò jẹ́nà wà ìnsá ìlà lìyà àbòdó sí oṣù mọ́kànlá lọ́yẹ káwò fi gbádùn ara wa <laughs> káfò oṣù kan sí òun àbí the other way round lọ́yẹ kọjẹ́ káwà náà bí ara wa if not for the fact that is the most merciful one very generous very kind ndí ó ní tí mo wà ní ọ̀dọ̀ alájẹ́ ọgbàrá mo mọ́ example kan wá mo ni àwé èèyàn bàbá síṣẹ́ lọ́dọ̀ ara wa a wà kọ sínú contract wa pé you are entitled to a, an annual leave àbí pé ọba o ọgbà annual leave níta ń sọ ni pé you will serve me for 11 months then I will give you a leave of absence for. And Allah is doing the reverse. <laughs> serve yourself for how many months? 11 months. Then just serve me for only one. How wouldn't you love Allah? You must love Him. You must appreciate Him. Allahu Akbar. And in your fall or be picking Ah, ọlọ́run tó wà so generous yìí ọlọ́run tó wà so kind tó wà so massive yìí òun ni kó tún wá bá mi bí gbé inú ọgbọ̀njọ́ yìí kí n tó máa wá parọ́ ọ́sà tí ò mú mi kí n tó máa gbé oúnjẹ síbi kíní kan pé ẹ sábà ń pàṣẹ ẹ̀ sí ẹ̀rọ ọlọ́run wà bọ̀ ojú ọlọ́run wà tì ọ́ ní pé kí ni ọ appreciate ẹ̀ ọ fẹ́ràn ọlọ́run a máa ronú lọ́nà tí ó mú wa nífẹ́ ọlọ́run it's like ọlọ́run yìí bọ́dìn tí ń <laughs> tí ń gbé oṣù alọ́rin ó ti pọ̀ pọ̀pọ̀ ó gbogbo ọ̀nà tọ́lọ̀ ní àfisìn ọjọ́ ti lọ ni àbá ma analyze one after the other gbogbo ẹ̀ bó ti rí nù 11 to 1 àbí 11 to 1 láàwẹ̀ wọ́n ní ọyọ́ zakawọ bàbá olówó o torí ẹ̀ wá wá sí máa gbé àfáàyàn ọkàn máa tún sọ̀rọ̀ sàká nísìn ni ẹ̀rákùn èlò lọ́lọ́ ni ọmọ wá please èlò èlò èlò of your wealth of your resources is asking for only 2.5 percent i'm not saying 20.5 percent 2.5 percent once in a year Allahu Akbar. Too generous. So merciful. Bọ́lọ̀ ti And you must love him. You must appreciate him. Because ọba ní the other way round. Bọ́ bá ṣe ó jíyà ní. <laughs> Àìbóhun lọ dá ọ. He's in control of everything. Tọ́lọ̀n ní when we remove 2.5% the wealth wa kí ló kù? Ó kù 97.5 tọ́ bá ní 97.5 ní káwò mú wa ń gọ́ pé mo bùn yí ní 2.5 kí lẹ́rù pa lè ṣe kí láàṣe wà láì kò sí ń dáṣe but kẹ́ fi mọ̀ pé ọba tó yẹ kéèyàn fẹ́ràn lọ́lọ́run ọba tó yẹ ká mọ̀ appreciate ní yọ gbà wá láyé yọ pàmpà wá wọ́n mọ̀ ná 97.5 for god's sake 2.5 not even up to 3 percent ọlọ́run wá gbé lóṣooṣù kò pé lọ́sọ́ọ̀sẹ̀ lẹ́ẹ̀kan péré ní ọdún e ẹ̀dàkùn ẹni tí ọba tún wá yọ 2.5 yìí tọ́lọ̀ ń bá bínú tó lóun dá iná kan kalẹ̀ tí a wọ ọ̀yàn tọ́ bá jó táwọn ó tún provide me ó tó bẹ́ àbí ò tó bẹ́ ó tó bẹ́ ojú bẹ́ lọ torí èyí wọn ìkọjáàyè yóò bá ní ìkọjáàyè oorun erí kẹ̀kẹ́ ó ti dàrífín pẹ̀lú ó ti dígíní àrífín ma jẹun lóṣù mọ́kànlá gbàwẹ̀ lóṣù kan ma na 97.5 of your wealth bó ti wọ́ mú 2.5 wá kátúnmà wá dọ́gbọ́n ma tún dọ́gbọ́n ní oṣù kan ní mọ́kànlá iná nígbàun làárẹ̀ tí ó rí ọ́ nígbàun lóbìnrin mi ó lóyún nígbàun ni kò jẹ́ ọmọ ní fún lọ́yẹ̀ ní òjé àwọn ẹ̀yà wa tí wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ wa wọ́n è jẹ àwẹ̀ wọ́n sì ń bí ma jẹ ìyà wa tó ní ìlọ ẹ má jẹ́ nìkan fi fájú wá àárọ̀ kan tàyín obìnrin tó bá lóyún bọ́ bá dààmú rẹ̀ o lè já àwẹ̀ àmọ́ yóò san o ẹni ọba ní ọmọ fún yàn ló ń jẹ ó ti tó kò rí bẹ́ẹ̀ o obìnrin tí ń fún ọmọ lọ́yàn lọ́wọ́ tó bá ní lára àbí yóò ní ọmọ rẹ̀ lára o lè torí ẹ̀ kó ṣe kíni kọjá àwẹ̀ àmọ́ yóò ṣe kíni yóò lẹ́yìn àwẹ̀ eléyìí lọ́rọ̀ gidi tí ibùnà sì sọ so. ìyàn bá ń gbọ́rọ̀ mí tí ibùnà bá sì sọkọ̀ káàdé bí ọ́sọ́ dé ní o ẹmọ́jẹ́ nìkan tàn yí o gbogbo ń tàà ń wí tó kéré lọ́lọ́wọ́ bá bèèrè lọ́wọ́ wa bá bá ń ronú lọ́nà báyìí yóò jẹ ká lè mọ̀ pé a ọba tí èèyàn nífẹ̀ẹ́ lọ́lọ́run látara nífẹ̀ẹ́ rẹ̀ yìí yóò wá result in interwi ọmọ wa wà conscious mindful of your god ọmọ mọ̀ pé adúrú tó ṣe èmi mo tún violate òfin rẹ̀ lọ́nà báyà ọmọlúàbí ni mí ọyẹ̀gẹ́yàn ọmọ sọ fún rẹ̀ pé ọmọlúàbí ni mí it's like your own employer kẹ́ employer kan wà so generous èmi ò tí ìrírí comrade o bọ́yẹ̀yìn laborde orí ẹ̀yìn máa jà fúnra ìjà àwọn òṣìṣẹ́ bọ́yẹ̀ ti rí employer kan tí ó pé ẹ́ so ọyẹ ká fún àwọn òṣìṣẹ́ láyé okay work for a month and go on leave for eleven man comrade miri kò sí láyé láyé kìí ṣe nàìjíríà nìkan kò sí kò sí employer àti ọ̀dàn rẹ̀wò kò sí now káwà zoom pé ń bẹ̀ káà zoom ìpé ń bẹ̀ nínú oṣù kan tó ní ọ́fíìsì ìwọ̀n yíkọ́ fóṣù mọ́kànlá gbádùn with full salary <laughs> torí pé with full salary láyé enjoy o ọlọ́run ọ̀kọ́ tí nǹkan kan nù resources wa lóṣù mọ́kànlá tó ní àmà ẹjẹun wípé ń gbègbè tí yín lẹ́ ń se ìní dá sọ́rọ̀ yín kò wí bẹ́ẹ̀ kéyìn òṣìṣẹ́ yóò tún wá gbé ọgbọ́n àlùmọ̀ǹkọ́rẹ́ kọ́ gbé ọ̀gá ẹjọ́ ọmọ òun sick ẹjọ́ dádì mi ní kíní ní oṣù kan nínú kíní <laughs> ẹnu ọdún kan ẹ̀dàkùn bọ́ bá tayọ fáyà sí <laughs> ẹ́ yọ kọjá fáyà rẹ̀ àbí wàlìláhìl masalul ààlà ìtawọ̀ ọgbà kí láàfin lọ́lọ́m kí ló dé gbogbo wa náà láà gírí pẹ̀lú mi nísìn pé kọ̀sẹ́ni ó lè dárú ẹ̀wò ọlẹ́nìkan ọmọ sí ọfóṣù kan ọmọ gbádùn oṣù mọ́kànlá sọ́rùn jẹ́ <laughs> kájẹ̀wá àzúmù pé ń bẹ́sẹ́ ó tún wá ní ẹ̀skíwùsì káà tún ti oṣù kan tó ní pé ọ̀pọ̀lọpọ̀ wa bá ti ń bèé fùnú o ẹnu díẹ̀ tọ́lọ̀ ń béèrè yìí náà kò tún ní pé náà ni ọlọ́nkọ́ mọ́sá sàánù wa ọjọ́ ti lọ but ó kù pọ́ìntì kan tí ó wù mí kí n sọ mo ní tọ́pìkì wa lónìí is like a workshop tí èèyàn undergo tí ó rí fọ́ọ̀mù èèyàn tọ́lọ̀ ń bá ní kọ pass tó pé ní ìwọ náà all come out of it so ó ríra rẹ pé i'm a different human being i'm a different person positively pẹ̀lú ògùn ọlọ́run ara ń táwọn alfa ní bọ́ bá apply mẹ́tẹ̀ẹ̀ta yìí àbò orí kan mú mẹ́ àbò orí méjì mú mẹ́ àwọn kan tún bẹ tí ó jẹ́ supporters wọn o lè lò yẹn náà àwọn eléyìí ọkàn máa remind ara of them always remind yourself of these three facts that I'm going to mention to you now. Kí ni àkọ́kọ́ ń bẹ́? Àtàárùfù alọ́lọ́, àtàárùfù dá ọlọ́run mà. Ṣé kí ni? Dá ọlọ́run mà. Lọ bá wọn àfáà pé àsìmáwò láìlẹ̀ ó síná ẹbá ń tú àwọn ọkọ̀ òun lọ́lọ́run jẹ́ ẹni tí èsù ń tàn pọ́lọ́run òróró imam kẹ́ẹ̀kẹ́ kún pé wàhúwà shadidul azab níbòmí wàhúwà shadidul iqab níbòmí ó ní wala yusiku wasaqahu ahadun hmm. ọlọ́run òróró ọlọ́run lóhun róró ẹni ọba dìsáàbò òróró ohun ọlọ́run ní kò sẹ́ni ó lè jẹ̀yẹn yàbí tòun la yu'adhibu adhabahu ahad wala yusiku wasaqahu ahad ṣẹ́dídù làzáàb ọlọ́run níyà mi lé o ẹni ọba béèrè ṣẹ́dídù lẹ́kọ́ punishment mi ọ̀rọ̀rùn fẹ́ni ọba deserve dá ọlọ́run ọba màbí ti jẹ́ ma both sides of ọlọ́run aláàánú tí ọ̀lá àlà ni àmọ́ máa jẹ́ ìwọ̀n tán débi ọmọ wa mọ́rọ̀ ọlọ́run tẹ́tẹ́rẹ́ òní kàntọ́ bí ọkàkún ọmọ fi ṣe yẹ̀yẹ́ ọmọ pé ń wọ́ ọmọ pé ń rí ọ ma rárá rẹ̀ létí dá ọlọ́run ọba ma káwọn àlùfọ́ òtúnmọ̀ àwọn ọkọ̀ ọlọ́run pé ọlọ́run máa tún jẹ́ báyìí ọlọ́run máa tún jẹ́ báyìí ẹ̀kejì nínú àwọn nǹkan mẹ́ta míì tí ó máa sọpọ́ọ̀tì mẹ́ta àtàkọ́kọ́ ni is a fact tí ó wáyé tí ó rújú olúwa ní níjọ́ alkiyama ayé alkùránì kan sọ bẹ́ẹ̀ اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون ọlọ́run ni tó bá dé lálìkìyàmà náàtìmù alá àfòwà ihìn a lọ a permanent law will be put on your mouth torí ń tọ́ tẹ lòmíì kọ́lẹ̀ lòmíì fẹ́ gba tó bá gbé ẹjọ́ láàárọ̀ lálìkì yá mọ́ àà kọ́lẹ̀ lòmíì fẹ́ lè gbé kọ́lá bí ọba mọ́ o lè gbà mí ọ̀rọ̀ aré ọ̀rọ̀ àìmọ̀kan olúwa ní ẹnu kí ọmọ sọ̀rọ̀ mọ́ lálìkì yá mọ́ náàtìmù alá eh, gbogbo àwọn àyà yìí bígbàtà ike bígbàtà ìka ìmú tuntun kan wà kùránì ilé rẹ̀ òun náà ní ń nakhtimu ala afwahihim olúwa ní we put a lock sẹ́nu rẹ̀ gbogbo àtẹnu tó dùn àtẹ̀yíjẹ́ ó dùn àtẹ̀yíjẹ́ ọmọ wí àtẹ̀yíjẹ́ ọmọ wí olúwa lẹ́nu kí ó sọ̀rọ̀ máa kí lọ wá kú wọ̀tú kẹlímọ̀nà àìdí ìjọ lẹ́wà rí èmà ọwà rí ọwọ́ rẹ̀ yìí yọ́wà òun ni ó dẹnu ma wá sọ̀rọ̀ olùwà ni túkà límùná kàlámù ọ̀rọ̀ your hands your fingers shall all be talking speaking for you or against you èmi lè gbá nǹkan báyìí mọ́ èmi <laughs> ló fi se nǹkan báyìí èmi lè kó báyìí èmi lè mú obìnrin olóbìnrin èmi lè fa nǹkan báyìí lè ba nǹkan báyìí jẹ́ túkà límùná àìdíyà ìse fàtí ń bẹnú alkùránì tẹ́mì rẹ̀ gbàgbọ́ ni ó tàà gbọ́dọ̀ mọ́ gbàgbọ́ wọ́tẹ́ ṣíhádù arjúlùhùn olúwa ní jọ náà ó rí èmà ọmọ pẹ́sẹ̀ rẹ̀ yọ sọ́rọ̀ ọ̀lọ́bo ebé mi ló fínrin lọ́bẹ̀ ọ̀lọ́bo ṣe ń torí tí lọ́yà tí ó kó bọ́ láyé amé lọ́yà àmọ́pọ̀lọpọ̀ lọ́yà àti òun àti kíláyẹ̀ntì ẹ̀ wọ́n kó bára wọn ni and it's a peculiar problem i said this in a lecture at the high court ní lọrin ní ìjọ mélòó sẹ́yìn wọ́n practice lọ ń bò mí lágbàáyé báwa ti rí láàfin practice lọ wà ní when you go to a place like malaysia something that i confirmed bí wọ́n bá mú ọ̀daràn malaysia tó bá dé kọ́ọ̀tù in tí ò kéré sí about 70 percent ọ̀daràn ní jẹ́wọ́ ẹ̀mùpá ń pè kíníkan ní coplete to the charge in, in, in any criminal litigation pé iná làmọ́ yóò bá pé ọjẹ̀bí àbí ọjẹ̀bí about 70% lọ́hun ni ó so pé ah òun jẹ̀bí òun ṣe kìíní but tẹ bá dé nigeria lónìí ìrọ̀pá rẹ̀kọ́dù 2% a ti sọ àwa lọ́yà ti sọ di ọ̀nà oúnjẹ ọ̀nà ṣẹ́ pé kódà kírímìnà jẹ́wọ́ fún ọ pé òun lòun pa ò pínú bọ̀bá déwájú adájọ́ ọ sọ pé wọ́kọ́ pàní àmà wá fa kí lọ ń fa kí lọ ń fa kí ni wọ́n náà ní ọmọ fa lọ́jọ́ tó ipé tó bá dọ̀hún ọ̀rọ̀ ẹpẹlẹ́rìí wá mọ́kọ́ àtẹlẹ́rìí tẹ́ lè bùn lówó gbé sọ pé ẹ̀rí ń bẹ̀ǹjọ́ ti kìíní ẹ̀sẹ̀lẹ̀ o àtẹ̀yítẹ́ mọ́ ọlọ́pàá lówó kò wọ́n ò nídìí eyín mọ́lálìkìyàmà tó kàlémọ̀ náà ọwọ́ tó fi gùn báyìí ni ó sọ pé a ah, èmi ló fi gbá ọ̀bẹ̀ òun mú ìbọn tó yìn ìka tó fi tó fi trígà rẹ̀ yọ́ sọ pé èmi ni wọ̀tẹ́ṣẹ́dù àrùjúlùhùn níbi wọ́n ti se pàdé ẹsẹ̀ yóò pẹ́ a ah, èmi wọ́n ìrìn lọ bẹ ẹjá ma rántí jọ́nà o wípé ọjọ́ kan bẹ ọ̀rọ̀ ẹnu sọ̀rọ̀ kọ́mọ́ ọwọ́ yọ ma jẹ́wọ́ ti ẹ̀ ẹsẹ̀ yọ ma jẹ́wọ́ ti ẹ̀ gbogbo ara wa táà fi ń sa ìdá ọlọ́mọ́jẹ kí a dáràn wọn ma jẹ́wọ́ against wa o lastly nǹkan lẹ́ẹ̀kẹta tí mo ní sọ fún yí kọmọ support àwọn tàkọ́kọ́ ìbẹ̀rù ọlọ́run ìtìjú ọlọ́run ìnífẹ́ ọlọ́run wá dọ́lọ́run ọba mọ̀ pẹ̀lú gbogbo kọ tí jẹ́ mẹ́jọ jẹ́ gbẹ́gbẹ́ kan nìkan lọ́mọ mọ̀ at the same time ma péjọ́ kan ń bẹ ẹnu rẹ̀ yóò ní lè sọ̀rọ̀ dípò pọ̀ parọ́ gbogbo tó fi ṣiṣẹ́ lára rẹ̀ iná ma sọ̀rọ̀ ẹ̀rẹ́lẹ̀ kẹta ń bẹnu alkùránì náà gbogbo alàmà ké ìzázúlí àbí ìzázúlzílàtìl ardu zelzalaha wa tuhadithu akhbaraha alimamu abu huraira ta rọ́bí allahu anu lọ́gba hadithi yiwa abu huraira ni a wà lọ́dọ̀ annabi sallallahu alaihi wasallam jọ kan annabi wa ń se tafsiru aya yìí súra yìí fún wa kí láyà ní wí ngbàtí ilẹ̀ bá méjìtìtìtì ní méjìtì rẹ̀ yọ́ ma gbé àwọn ẹrù inú rẹ̀ jáde àwọn èèyàn wà pé kí fàyẹ̀wòmà ìdín tó hadithu àfibàrọ̀ ha olúwa ní jọ náà nílẹ̀ náà lànà ni ó sọ́rọ̀ ilẹ̀ yóò reveal information tó ní it will certainly happen because Allah said it would fàyẹ̀wòmà ìdín tó hadithu àfibàrọ̀ wọ́n là nẹ́bi ní ìjẹ́ mẹ́rún information tí ilẹ̀ ó reveal ìjọ náà inú hadith àbí horera wọ́n láwọ̀ ọ̀mọ́ o ọlọ́run àtànẹ́bì rẹ̀ ló nímọ̀jù kọ́lọ̀ nẹ́bí yìí sọ́lọ̀lọ́hùn àríhì wọ̀sẹ́lẹ̀m yíya an tashhada ala kulli abidin wa kulli amatin bima fa'ala aw fa'alati ala dhahriha ilẹ̀ ọjẹ́wọ́ imagine yàrá rẹ tọ́ wà ní náà tó rò pẹ́nìkan orí ọ ìwọ náà rò ká all of a sudden kọkàn discover pàṣẹ wọ lọ ọmọ cctv camera rọ rẹ bí ó jẹrí lálìkì ya mọ́nu kọ́dà iléèwẹ̀ rẹ sọmọ pé ilẹ̀ ní táìsì náà àbẹ́lòmí ọmọ pé inú ilẹ̀ náà ti wú àti mábùlé rẹ náà kó lè ní kámẹ́rà kan ò lè déléwẹ̀ wọn ò lè mọ̀ annabi sallallahu ní gbogbo olè ní ọ jẹ́wọ́ tó ma annabi adama gbèsè lórí ohun with all these bọ́lọ̀mbá ní ká lè put them into practice mo rò pé in tí àwọn elétò ìfẹ́ kó bí lára wa pẹ̀lú introduce irú àkọlé báyìí ọlọ́run ó jẹ́ kó bí òun ni pé mọ́dúnlẹ́gbàtẹ́nì kó se wá sí fún ọ is kakun an added advantage pé a ah, mọ̀ lọ wá sí mọ̀ gbọ́ lọ́nà ìmọ̀mù ló bí ọ̀bá rí ìmọ̀mù ń kọ́ ìwọ́n náà lè máa check ara rẹ kọ́ máa mọ̀ pé fa ìnàhú yàrá ọ̀kà certainly ọlọ́run rí ọ ọlọ́run wọ́ ọ abẹ́lọ́run ọba ilé ìta gbọ́lọ́ ní iná ọlọ́run kò jọ sí wá láǹfààní kò jọ jábàlẹ́jọ́ dáadáa fún wa àti ẹni tó wí àti àwọn tí àtẹ̀yìntẹ́ gbọ́ ọlọ́mọdé ọjá balẹ́jọ́ àbúrú fún wa hádà wàláhù alam wasallallahu wasallama wa baraka ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in jazakumullahu khairan aki àwọn sheikh wa kí ọlọ́run bá lékìlá kó dákó bá san ní ẹ̀sọ́ rí kó bá lọ́rẹ̀ mi wọn salamu wa ashabihi wa mawala a dọ́pẹ́ fọ́lọ́wọ́ ba tọrọ ìkẹ́àtìkẹ́ fún annabuwa muhammad abi allah subhanahu wa ta'ala ah, kuma sábà wa lọ́rẹ̀ mi àwọn sheikh wa lórí dáadáa ah, wọ́n ti ń ṣe wá láǹfààní ọjọ́ ti pẹ́ abi allah subhanahu wa ta'ala nínú àánú rẹ̀ kó má jẹ́ kí wọ́n máa apadà sí ibú abi ah, ọlọ́wọ́ bá lè kí ọlá kó bá ní dúró ti wọn àtàwọn ará ilé wọn eléyìí ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n sọ mi ti question sí ọwọ́ wa níbi bíbáyìí ṣùgbọ́n ẹ dákun kí a má bínú kìí ṣe gbogbo ẹ̀ náà ni àwọn sheikh wa ni wọ́n lè dáhùn àwọn kan nínú àwọn question tó kọ́ wáwájú ìní àmúdá nítorí pé ọ̀nà wọn pọ̀ jantirẹrẹ èmi sì sọ fún àwọn jama wa níbi pé ó wù mí kí sheikh dáhùn àwọn question níbi torí bá rántí ní ọdún tó kọjá dr ah, he was ably represented by dr ajijola keu uh, ah, dr ajijola keu sì ṣe wá sí tẹ́ńjọ́ náà a ní ká lọ sọ́là ní ká lọ kírun káwá padà wá fún kọ́sánà náà sà ṣùgbọ́n ká tó dé ibi bíbá yìí Dr. Adiola kí wọ́n ń lo kọ́sánà náà sà lémi ní ọwọ́ nítorí pé ọ̀nà tí wọ́n náà pọ̀ gan bó ti jẹ́ náà nù sheikh wa náà ní ọ̀nà tó pọ̀ gan lónìí báyìí wọ́n máa lọ sí Jẹ̀ṣà mubashara lẹ́yìn salatul asr immediately a tún ní programu ń bẹ̀ so wọn ò ní lẹ pẹ́ ká tó lè dé ibẹ̀ yẹn náà ló fà á tó jẹ́ pé wọn ò ní gba question tó pọ̀ náà naam two hours ni wọ́n lò so yẹ àbí bí wọ́n bá rí two hours náà ni kan tó dé jẹ́ so kò sí time naam sheikh wọ́n ní nígbà tí ẹ̀ ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ fún wa lọ ní ẹ̀kan ẹ wípé kí ẹ̀ máa ka kan bóyá tí wọ́n gbọ́yé nínú ọ̀rọ̀ yìí ni pé bí ẹ̀ máa ń ṣe àdíkìrí tí ṣàfikàr kò gbọ́dọ̀ máa ka wọ́n ní ṣùgbọ́n ànábì máa ṣe istighfar ní ìgbà ọgọ́rùn-ún wọ́n ní kí ni àlàyé tí ẹ bá wa sọ lórí yẹn. ẹlẹ́kẹ̀jì wọ́n ní ṣé ó lẹ́tọ̀ọ́ gbé bẹ́ẹ̀ ti sọ fún wa wípé kí a sọ́ra fún àwọn afọ àtàbà láwọn rí ọlọ́wọ́n ọba àbí pàápàá jùlọ ẹ̀ńjálàbí ǹjẹ́ nínú ntẹ́lẹ̀ gbọ̀wá níyànjú ni àtẹ̀sílẹ̀ advice wa lórí ẹ̀ àní tí mọ́mọ́ lọ irú ọ̀dọ̀ wọn kó lọ kọ́ ẹ̀kọ́ ẹ̀sìn kí ni ojú tí Islam fi wọn. nọm ẹlẹ́kẹta wọ́n ní ọ̀nà wo nìyẹn lè gbà pọ́n òbí ẹni lé ọ̀nà wo gbà pọ́n wọlé pé ọ̀rọ̀ tí Yorùbá máa ń sọ pé ìdọ̀bálẹ̀ ṣe wà wọ́n ní kí lójú tí Islam fi wọ̀. náà wọ́n ní ma listening to music kí ẹ máa gbọ́ orin pàápàá jùlọ yìí tí wọ́n bá kó gbagúdú gbagúdú sí ibẹ̀ wọ́n ní a ti gbọ́ yínú islam pé haram ni kò dáa ká máa gbọ́ pẹ̀sùn báwọn ringing tone tí a ń lò táwọn náà nírú àwọn nǹkan báyìí tó sì jẹ́ pé a gbọ́dọ̀ lo alukur'an nínú nítorí àwọn ìdí kan pé kí ni advice tẹ́ fún wa lórí ilé. Nom, nom, nom. Wọ́n ní àwọn tí government agency tí wọ́n fún ní ilé ah, tó jẹ́ pé pẹ̀lú loan ni ṣùgbọ́n wọ́n gba one percent interest lórí ẹ̀ kí ni inteba ọ̀sọ̀sẹ̀. wọ́n fún nílé báwo. Naam. on loan ni bẹ́ẹ̀ni wọ́n talé fún wọ́n wà gba 1% interest rent to owner mortgage of any form الحمد لله رب العالمين وصلى الله على نبينا محمد وآله وصحبه أجمعين أدوكالو الله بالك سي الله شالكم كاتي جفان نبوة محمد صلى الله عليه وسلم nítorí àsìkò àwọn béèrè pọ̀ àmẹ́yẹ ilé tí a bá dáhùn yìí náà ọlọ́run ó fòrè sí ọfà albarka sí yóò jọ wúlò fún wa ìmọ̀ràn mi ni pé ẹ mẹ́jọ jẹ́ pé lẹ́ẹ̀kan lọ́dún yìí òun nìkan ni a mọ̀ ní opportunity àti gbọ́rọ̀ ọlọ́run láti bẹ̀rẹ̀ tí ó sì inú mi dùn lánàá tí mo dé mo bá alfa àti ń ṣe wáàsí lọ́wọ́ ní mọ́ṣálásí yìí wáàsí dáadáa ni wáàsí tí mo gbọ́ lánàá ni ẹ̀rọ àwọn alfa àwọn yìí náà ẹgbó ẹ̀túnbẹ̀ encourage wọn bó ṣe oṣooṣù ni bó ṣe kọ́tàlẹ̀ ni ààlẹ́ gbogbo bẹ̀rẹ̀ yín lẹ́ẹ̀kan tá bá ti wá wá bí lọ́nù kan is impossible ká dáhùn gbogbo ẹ̀ ọlọ́wọ́ san ilẹ̀ san dáadáa náà wọ́n ní ká máa ka zikiri astagfirullah subhanallah gẹ́gẹ́ bí àpẹẹrẹ ta mú wá pé sọ̀hábẹ̀ yìí ní kí ló tẹ́ ń ka sọ́lọ́run lọ́rùn ẹni wá lóhun gbọ́ pé wọ́n lànàbí máa ṣe astagfirullah sallallahu alaihi wasallam ní 100 times àlàyé lórí eléyìí ni pé annabuwa muhammad sallallahu alaihi wasallam nínú hadithi bí mẹ́ta ẹjẹ́ ń sọ́bà annabi ti wí gẹ́lẹ́ fún yí níbi ọ̀kan annabi ni èmi máa ṣe astagfirullah akthara min 70 marra níye ìgbà tó ju 70 times lọ níye ìgbà tó ju kíni 70 times lọ níbi omi ànábi ní mẹ́ àtàmàrà níbò mí akthara min mẹ́ àtìmàrà níbò mí 100 times níbò mí ó ju 100 times lọ ṣẹ́rí àdánwò ni pé ká mọ́ kó gbogbo ẹ̀rí ìntànẹ́bì wí jọ káwàá kan mú kan yóò jẹ ká sí ọ̀rọ̀ gbọ́yé the combination of all these ni pé ń tàn náàbì ń wí náà ní ta wí lákọ̀ọ́kọ́ yẹn pé according to your ability tọ bá ráyè 70 sí bọ́ bá ráyè 71 ńgbàtà náàbì ní more than 70 71 sí kò ju 70 lọ sí tọ bá ráyè 700 sí kò ju 70 lọ tọ bá ráyè 7000 kọ́ but the point we are making ni pé àti wá fix a specific number pé kọ gbọ́dọ̀ táyọ rẹ̀ kò sì gbọ́dọ̀ mọ́ pé èyí ò ní ọ̀dá àmá ẹnìkan sọ pé mọ́ sí 100 mọ́ sí 1000 kọ́làbó lè ṣe 1 million bọ́ bá sì ráyè débi pé ọ̀ráyè ju mẹ́ta lọ ó ti tó ọwà ah, lébi iṣẹ́ ọkàn gbàyọ sáré lọ kírun ó lé jókòó ọmọ ṣe àfikáàrù 1000 100 times tọ́ padà sẹ́nu iṣẹ́ rẹ̀ òun rìn lọ mọ́ ṣe the point is àdíkìrí tí bá ṣe pà nẹ́bì ló ní iye báyìí ní ẹsẹ kò gbọ́dọ̀ ju iye báyìí lọ bí irú bá bá kẹrùn tán tó ní káṣe subhanallah 33 èyí ń lálànà kò gbọ́dọ̀ ju 34 kò sí gbọ́dọ̀ jẹ́gẹ́ ní 32 but gbogbo tí ń ṣe àdíkìrí pátá in tí ò lálà anytime anyhow anywhere ń tà nẹ́bì ń wínú báwọn alfa ti kó gbogbo àwọn ẹ̀rí ìjọ nìyẹn tí ń fi wọ́n reveal the, the true intention of the prophet sallallahu alayhi wa sallam eléhun la advice wa pé fixing a particular number ta ma wá se wàhálà tẹ bá rí wàhálà tẹ́lò mí se pé kìíní yọ ọgbọ́dọ̀ lé kọgbọ́dọ̀ dí wọ́n ti ní 500 ní wọ́n ti ní 300 ẹlòmí ò ní wọ́n ní adáde àzáàbì bádìrí òǹkà àwọn ará ogun bádìrí ẹ̀dàkùn kí lọ jọra wọn àwọn jagun sójú ọ̀nà ẹ̀tọ́lọ́run ìwọ́n fi nọ́mbà àwọn wówó ọlọ́wọ́ sàmàdáwà ò ìbéèrè kejì olúwọba ló wí bẹ́ẹ̀ annabi sì wí sallallahu alaihi wasallam pé gbogbo ẹni tí ń bá ń pè ọlọ́run wí tí ń pè rẹ̀ láàfáà gbogbo wọn náà kí ọ já àfáà tọ́lọ́run àfẹ́sù wà kámọ̀wulẹ̀ ma gbà síkò ara wa ọ̀kanú àwọn àgbàfà ẹ̀sìn tẹ́ ma gbó kọ̀ ní Sheikhul Islam Ibn Taymiyyah àwọn ni wọ́n ṣe tíra kan tí wọ́n ní al bayna awliya irrahman wa awliya ishaitan alfagba ni ní tíra yìí ni ó ṣe òpinya láàrin àwọn wòlí tọ́lọ́wọ́n ọba arrahman àtàwọn wòlí ashaitan torí náà èyí hun kò ní ìdípa mọ̀ sẹ̀sẹ̀ jiyàn lórí ẹ àfá tọ́lọ́run wà àfá èṣù wà ah, ìbìlísù

wọ́n níbò láti pọ́n òbí ilé ṣẹ́rí bèèrè yí bèèrè tó ẹkọ́ gbásíkò ní àmà àlásíkò bó ni wọ́n ti pọ́n òbí ilé lójú ayé ànábì sọ̀lọ̀ọ̀sọ́lọ̀ kò rújú àkọọ́lẹ̀ ń bẹ bó làwá ti rò pá ń pọ́n òbí ilé ń bí àwa náà mọ̀ ìbéèrè wá ni pé wherever ti ń tí àwa ń pè ní culture pé àṣà wa ni ṣe ti ń jẹ́ ẹ jẹ́ ká understand ẹ̀ dáadáa kí ní jẹ́ ká gba ìsìláàmù òun ni pé a jù nǹkan míì lẹ̀ fún kíní fọlọ́hun lápèjúwe nísìn ẹlòmíì tí máa jẹ ajá tẹ́lẹ̀ wọ́n wá nígbàtẹ́ ti di mùsùlùmí yóò kọ̀ sájá jíjẹ wọ́n wá ní àà èyí ò nìkan ló kó inú àṣà àtàwọn ẹni àwọn ọmọ ẹja ajá ọmọ ẹjẹ sí mùsùlùmí nù mùsùlùmí kọ̀ ọ̀hún máa kọjẹ́ gidi torí náà ṣe ríbó ti rínú wọ́tẹ̀bà táwà bá ń pé àṣà wa ni àṣẹ ayò bá ní kí wọ́n bá fẹ́ kí bàbá rẹ̀ ọkùnrin kó ségí ni kọ́dọ̀bálẹ̀ kóbìnrin ó fẹ́ rúkún rẹ̀ méjèèjì kò fi kúnlẹ̀ àmásà àti ìsìláàmù kọyẹ̀ o ìsìláàmù ọgbà o ta bá sì ti la juwọ́jú sẹ́lẹ̀ fọ́lọ́run ta di mùsùlùmí ẹgílẹ̀ iná ẹ̀ ní mu ti mọ́ tó sì gbà tó ní mú mọ́ ẹ̀ngbàtẹ̀ ti ní ẹdí mùsùlùmí ìyá kíní ẹ̀ ní ta ọtí mọ́ tó sì gbà tó ní ta mọ́ bẹ́ẹ̀ ni tí wọ́n bá wí fún ọ pé olúwọ̀gbà ma dọ̀bálẹ̀ ma kúnlẹ̀ yìí náà gbà bẹ́ẹ̀ júlẹ̀ fọ́lọ́hun kọ wá mọ́ retí tọ́lọ́hun ó fi san ní mi mo nímọ̀ràn fẹ́yìn náà ṣẹ́rí ọ̀pọ̀lọpọ̀ òbí ẹ̀ẹ̀fin nǹkan mí replace ní tẹ́ẹ̀fẹ́ gbà yìí wọn and that is where the problem actually lies ẹ fi nǹkan mi replace pé àà ní kúnlẹ̀ fún ìmọ̀ a máa ṣe tó jù kúnlẹ̀ lọ <laughs> èmi máa sọ example ẹn tí mọ́ mọ̀ kèé kúnlẹ̀ fún bàbá rẹ̀ àwọn èèyàn sì ń lọ rojọ́ ń gbé fún bàbá gbà ẹ̀rọ mọ̀ bó ti dó ní ẹbọ́ mọ̀ yí ni wọ́n rí pé bàbá ẹ̀ sọ̀rọ̀ bàbá ọ̀sá ni ẹ̀ẹ́sà fílẹ̀ ẹ̀ẹ́sà fílẹ̀ ẹgbẹ́ kí ni bàbá ń rò bàbá lẹ́ni tẹ́ kò bá lẹ̀ ń wá nínú gbogbo àwọn ọmọ tó ń bí òun ò rí ọmọ tí ń sìn wọn tí ń tí ó bọ̀wọ̀ fún un òun yìí lọ to the extent that ọmọ yìí ó níyàwó ó ma tiẹ̀ ọ wá mẹ́kì ẹ̀ habit òun ni ó tún wá kó aṣọ bàbá rẹ̀ kọ́lá kò ní jẹ́ ìyàwó rẹ̀ ni ó fọ aṣọ bàbá rẹ̀ bàbá yìí ní tọ́ bá rẹ̀ hun àti tọ̀hun àti gbẹ́ hun ọmọ yìí nìkan ní ọwà ní ọmọ wa gbé pé ah, ẹ̀tọ́ yìí nù mo gbọ́dọ̀ fún yín ọlọ́run ló ní bọ̀wọ̀ fún yín ẹ̀yin lẹ bí mi wáyé ṣe èmi lẹ́kọ̀ọ́ bá <laughs> kí n kí n gbogbo eléyìí lẹ́ nítorí pé ó sì lọ́lọ́run ní ó wí tóun ṣe but what I'm, the point i'm trying to make is ẹjẹ́ káwa náà ronú ọmọ èèyàn làwọn òbí wa wọ̀nyí náà wọ́n ti wà houston kankan a sì ń bẹ̀ wọn kí wọ́n ó jùlẹ̀ fọ́lọ́hun bọ̀dẹ́jẹ́ wọn ó rí tí ó supasíìdì yẹn lọ́nà pọn lọ́nà ìbọ̀wọ̀ fún wọn lọ́nà ìmọ̀yí wọn ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ wọn náà ọlọ́run wà jẹ́ kọ́rọ̀ so a ń wà sí ẹ̀yìn òbí tẹ́ bá ti gbọ́pọ̀ o bá ti gbà nẹ́bì ni kúnlẹ̀ dọ̀bálẹ̀ kò opposite ẹ̀là nẹ́bì jíṣẹ́ Amak àmọ́ àárọ àwọn ọmọ náà àwọn àbúrò wà náà ẹwà àwọn ọ̀nà míì táwọn òbí yóò rí ká ah, ọmọ yìí ṣe àṣà ń tẹ̀ láṣẹ ọlọ́run ṣẹrẹ́ lò mí ògìgì ni wọ́n kàn rí ọ pé gbogbo tí wọ́n ní wọ́n ń se tó ń sẹ́sìn àwọn ọ̀ká kẹ́sìn o pé o ti fẹ́ sàì lójú ti tẹ́lẹ̀ ọgà wà á gba ibi súnà ni ìtọ́jọ lójú òbí mi nìyẹn so ẹjẹ́ ká try both sides káwọn ojú wọ́lẹ̀ fọ́lọ́run ẹ̀yìn náà wá wáwọn ọ̀nà míì islam ò kí a mọ́kún bí lé o islam ò pé ká mọ́ bọ̀wọ̀ fáwọn òbí wa o o lè gbé tó òbí rẹ o lè fọ́sọ òbí rẹ gbogbo kó bèèrè ó rí pé ní à ah, kódà tí ń bá pè lóru dúdú yọ dáhùn eléyìí ni ìmọ̀ràn tí mo fẹ́ mú wa ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin wọ́n ní àwọn ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ fóònù wa tí ó pé ní ẹni tó lóhun ọ̀gbọ́nrin má lónìí wọ́n gbọ́nrin wá ká mẹ́lé kọ́dá ìmáàmù mọ́sálásí o lè mọ́mà tí jì tó fi máa dún lérí ìrun òun ló fi jẹ́ pé alhamdulillah a ti ní alternatives tó pọ̀ a rí kọ́dàbó download kọ́dàbí wọ́n pé wọ́n record is as easy as that ìwọ́n náà record sórí fóònù rẹ subhanallah Abi hello hello àbí kó gbé kọ́mọ rẹ̀ kó wí nǹkan kan síbẹ̀ pé bọ́ bá ti ríǹgì mọ́ fẹ́ mọ́ gbọ́ ohun ọmọ mi yìí èyí náà ti tó kódà kódà èyí tó tiẹ̀ wá burú jù ní káwà nù ilé ọlọ́run ẹ wá gbọ́ tí oríṣiríṣi music tí wọ́n máa wá dáhùn lórí ìrun ẹlòmí ò tún wá lẹ́kọ̀ọ́ kọ̀ mọ́ bí ṣe sáré tẹ̀ pé ó tó but ìmọ̀ràn mi ni pé ẹjá wá alternatives and there are many today èyí tẹ́ lè dáunlódù ń bẹ tí ò ní já àyà ìdí tí wọ́n fi ní eme dáunlódù àyà kùránì ṣe o lè mọ́mọ́ tọ́wọ̀ toilet tí fóònù yí ń bẹ ní àpò rẹ̀ yóò sì ké kùránì kò sì dá kama kí ọ̀rọ̀ ọlọ́run ní toilet but àwọn nǹkan mí ń bẹ tí a lè lò and lastly ọ̀rọ̀ mortgage wípé èèyàn fẹ́ ra lé irú estate wa yá àbíbò mí tíjọba ń kọ́ gbogbo alamọ̀ péjọbẹ̀ ta ilé káṣàǹkarì àbí ma sá díẹ̀ ni but ma sá díẹ̀ díẹ̀ ìjọba yóò lé wọ́n ní 1% àkọ́kọ́ ni pé kò sí bí percentage rìbá interest ṣe lè kéré tó tí ó sọ di halali ẹmẹ́jà dìsífà ara wa pé it's just 1% even budget 0.5 kọ́lá bọ́jẹ́ 0.1 tó bá ti lè jẹ́ interest èèwọ̀ ni torí náà irú eléyìí kí mùsùlùmí ọmọ ní ọwọ́ sí but i want to challenge us as muslims nílùúyà àti bòmí ńgbà tí àwọn kan dìde nù wa wípé àwa mùsùlùmí ọlọ́run ní ká mọ́ fowó sí ibi tí ọba ti máa lé tá ní bank the government of this country listen to us wípé èwo ni tí yí tọ́ bá ẹ̀sìn yí mọ́ and that is how they started licensing islamic or non-interest banks the same thing àwọn insurance companies àwọn alfáàjẹ́ oyé wọn pé insurance yìí náà tako ohun tí sẹ̀rí àníkàwò ó se àwa náà sì ń fẹ́ insurance cover in fairness to the government of this country they listen to us wọ́n ní ẹ̀fún wa ní tí òfin yìí náà láàmà lò now today the national insurance commission ti regulate insurance practices in nigeria One line sense, wọ́n ńlá ìsẹ́ǹsì ìtànpẹ̀ ní takaful or islamic insurance ẹnu bí tó kú lọ́rọ̀ pension ọ̀rọ̀ mortgage àwa náà whatever influence tí wọ́n náà bá ní the government that i see in nigeria is ready to listen to us unless táwa náà bá wá béèrè eléyìí àwọn kan ti béèrè báńkì or work àwọn kan béèrè insurance or work why not kẹ́yìn kan náà make effort pé ẹjẹ́ kí a wọ́n ń ṣe nílùú mi tó jẹ́ pé sharia compliant mortgage ìjọba ó jèrè ṣe but it will be a profit is a trade not just interest so ìyẹn ni challenge ti ń fún ẹ̀sọ́ fáwọn chairman imam alájẹ́ ọgbàrá gbogbo ẹ̀yin bàbá wa gbogbo influence tó ń kálukú yín bá ní you start from somewhere the beauty of it ni pé ànábì ní tọ́lọ̀n bá ní kọ́ jẹ́ pé wọ́n lo initiate nǹkan dáadáa ọgbàládà rẹ̀ tó fi kú láyé tọ́ọ̀bá tún wá sí mọ́ gbogbo ẹn tí ń bá ń lo ọ̀nà yẹn o ma bo bọ̀ kọ́lọ̀n kọ́ mọ́sá gbà bẹ́ẹ̀ fún wa hádà wàláhù alam wasallallahu ala nabiyyina muhammad wa alihi wa sahbihi ajma'in